وعلى آله وأصحابه ومن ابتدى بأثره واستنى بسنته إلى يوم الدين àádá ọkọ̀ fún ọlọ́run àná ìgbàlẹ̀ wà mẹ́rin ọwọ́ ẹ̀mọ́ ọ̀rọ̀ láti ibi tí kò tún wọ ọba tí ó wọ̀ ní àná ẹ̀ lórí bó ṣe fẹ́ rẹ̀ tó kọ́ àjọ sáyẹ̀ yìí ayọ̀ bẹ́ẹ̀tìn ọdẹ àfẹ́lẹ́ àbúrò títí lórí jù lọ nínú ilé. tí ọlọ́run bá dẹ́gbà tó kalẹ̀ fún ọmọ nìyẹn lórí ilẹ̀ fi dáa jù láàyè tó fi ń bẹ lórí ilẹ̀ náà ni Baitullahi masajid náà ni ilé ọlọ́run ọba ẹ̀bá léyìí tí a máa ń pàdé ń bẹ̀ lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ láti gbéyẹ̀wò nípa àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn mùsùlùmí eléyìí tí a pè ìdádìsọ́kàn ètò lálàáfíà tó gbọ́dọ̀ máa bẹ lórí ọkàn mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin táǹbẹ̀ lọ́nà lánàá rẹ̀ kó jọ èyí tí ó lóore tó dáa jù lọ náà àdìsọ́kàn tó yẹ kó wà lọ́kàn mùsùlùmí tó fi ṣe láǹfààní ọlọ́mọṣà ṣe fẹ́ni kọ̀ọ̀kan wọ́ lọ́wọ́ gbogbo èyí tó kù díẹ̀ káàtó lórí ẹ̀ kọ́lọ́ba aláàkójọ kó tún wá ṣe lórí ẹ̀ lẹ́yìn tí a máa ń gbéyàwó tíra àti bàbá wa Sheikh Muhammad Abdul Wahab rahimahullah tí wọ́n ṣe wọn náà ní al-usul asalasa àbí asalasa tó usul àwọn ìpìlẹ̀ mẹ́ta lẹ́yìn tí à ń bá ṣáríwò rẹ̀ lọ nínú tíra al-mahsul fi ṣárí falasa tó usul ibẹ̀ láti bá débi tí bàbá ti ń sọ̀rọ̀ ìyẹn ṣe mọ́ bàbá wahab tí bàbá sọ pé fa arkanu islam khamsatun shahadatu an la ilaha illallah wa anna muhammad rasulullah wa iqama salah wa ita'i zakah وصوم رمضان وحج البيت الله الحرام فدليل شهادة قوله تعالى قوله تعالى شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالكفر لا إله إلا هو العزيز الحكيم ومعناها لا معبود بحق إلا الله لا إله نافيا جميع ما يعبد من دون الله إلا الله مثبتا العبادة لله وحده لا شريك له في عبادته كما أنه لا شريك له في ملكه وتفسيرها الذي يوضحها قوله تعالى وإذ قال إبراهيم لأبي وقومه إنني براء مما تعبدون وقوله قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا شهدوا بان مسلمون ودليل شهادة أن محمد رسول الله صلى الله عليه وسلم قوله تعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم ومعنى شهادة أن محمد رسول الله طاعته فيما أمر وتصديقه فيما أخبر واجتناب ما نعى ما عنه نعى وزجر وأن لا يعبد الله إلا بما شرع ودليل الصلاة والزكاة وتفسير التوحيد قوله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة ودليل الصيام قوله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ودليل الحج قوله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين أدعوك فولون الحمد لله إليه نص بابا شيخ مدد عبد الوهاب قالوا بعليك يا ما شاء كيوان gẹ́gẹ́ bó ṣe wà nínú tíra àwọn salasatul usul aw al usul as-salasa lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tọ́lọ́wọ́ bá lè kẹ́ lálẹ́ kí wọ́n ṣe ṣàríwọ̀ tíra náà ìyẹn ni pé ìfọ́síwẹ́wẹ́ bóò láti gbọ́rọ̀ yẹn rí tíra yẹn lè kiri lóòótọ́ àmọ́ àǹfààní tó wà ń ó tóbi gan bẹ́ẹ̀ bá ṣe ń bá bọ́ tipẹ́tipẹ́ kó tó bá bá dé orígun yìí bàbá ń bá lọ wípé kọ́ọ̀lù ugbọ́lódé sọ wípé farkanul islam khamsatun àwọn orígun Islam márùn táwọn ilé mọ́ ń pè ní the pillars of Islam ìyẹn ni pé àwọn tá a lè sọ pé wọ́n fi Islam wé ilé that means ó wá ní òpó ó láwọn orígun márùn al-Islam bàbá wọn bá bẹ̀rẹ̀ sí ọmọ ṣàlàyé ìfọ́sowẹ́wẹ́ rẹ̀ wọ́n ní táwọn ìpínlẹ̀ Islam láwù màánàyà ìtumọ̀ méjì ni méjì ni wọ́n bẹ́ fún un al-ma'na al-'am wal-ma'na ní Islam ó ní ma'na 'am general meaning ó tún wá kí ni man has àwọn ìtumọ̀ tó dá àdáyanrí títí tó jẹ́ minor ló ń fi ṣe general al-islam ni man al-am bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ islam lódìdí tẹ́ẹ̀bà ṣe mo ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ọba táwọn máa ń tú àwọn tíra nígbà tí táwọn máa ń tú fún wa wọ́n nígbà táwọn náà bí mú islam wa yàtọ̀ màá náà yìí kí ni túmọ̀ àgbàtí islam ànábìsí kí ni tó mú islam wa ìbá bàbá fi nígbà táwọn ẹni mú islam wá àjẹ́ yí pé ànábì ló mú islam wá dínul anbiya sadiqin ẹ̀sìn wo làwọn ànábì ọlọ́run tó ṣáájú ṣe tá a sì rọ́pọ̀lọpọ̀ náà ayé al-Qur'an tó fi ń lẹ̀ pé gbogbo wọn mùsùlùmí ni wọn. lápèjúwe nígbà pẹ̀lú ayé àfọwọ́n suratul Baqara tọ́lọ́ sọ fún anábì Muhammad sàlàyé fún ayé pé am kuntum shuhada idha hadara Ya'qub àmà rẹ̀ náà táàbùdù na ní báàdì oníkílẹ̀ máa sì lẹ́yìn mi ni ila wí ọ́ọ́lù náà àbùdù ìlà àkì á máa sin ọlọ́run rẹ̀ wà ìlà àbá ìkì ìyá Ila Ibrahim wa Ishaq ìlà gbogbo wọn ṣe kí o sọ wípé gbogbo àwọn mùsùlùmí làwọn nínú sọ́tà ó ní àlìsílámù dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ní kíni o òní islam ajẹ́ wípé ẹ̀sìn tá ànábì adam aleyhisselam tí ànábì nuhu aleyhisselam ànábì lutu aleyhisselam àti wọn ànábì ọlọ́run tó wáyé kí ni wọ́n mú wá o islam bimana alislam mana la am bẹ́ẹ̀kí la ànábì wa mú wa kábíyèsí ti dá aládàáyán rí ìyẹn ni wípé iṣẹ́ tá ànábì wa ti ni islam tá ànábì wa parí òun gan ni sunna that means ajẹ́ pé kí mú wá o ìlànà bá ṣe ṣe islam léyìí tí ó parí tí ó ṣe déédéé òpin iṣẹ́ táwọn àtàbí ọlọ́run tó wá tọ́jú kí ni wọ́n mú wa. bàbá ní islam mara am wọ́n wá tawhidullah òun náà ní sọlọ́run lọ́kan tó gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú kí làwọn náà wá fi o àná wa lọ wọn wá mú ìjọ ọlọ́run lọ́kan tó ti yé tẹ́lá wọ́n lọ́wọ́ sọ́wọ́tà làárọ̀ ìbéèrè yẹn pọ̀ rẹpẹtẹ àwọn ayé pọ̀ rẹpẹtẹ tí gbogbo àwọn ànábì ọlọ́run yẹn sọ pé ó ní ànábì Hud alayhi salam ó ní ànábì bùbù lọ́ọ́ wa anibula la ila aghairu ntu wani ki muwa fún kẹsì kìíní kẹjẹsì fọlọ́n tí o sọ́ni jọ́sìn ní yàtọ̀ sí. kàdálíkà kọ́lá àánú rẹ̀ bá anabi ní oṣù wí nìyẹn wọ́n kọ́lá sọ rẹ̀ anabi sọ́lẹ̀ alayisala bóna ṣe kìíní bóna ṣe wí nìyẹn wọ́n kọ́lá ṣọ́ọ́yìn anabi ṣọ́ọ́yìn bóna ṣe kìíní òun náà wí bẹ́ẹ̀. ajẹ́ pé gbogbo wọn pátápátá kí ni wọ́n mú wa wo tàṣídùlọ́à ìmọ̀lọ́ àti ìtẹ̀lé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan láwọn àsìkò wọn. ìyá mi bí a bá ń tẹ̀lé anábì Musa lásìkò rẹ̀ kí ni ṣe ń ṣe Islam tó bá ń tẹ̀lé anábì Isa lásìkò rẹ̀ kí ló ṣe ń ṣe Islam kókó ọbẹ̀ ni kó sàṣì kí ni kó ṣe dájúdájú ẹja fún alápèjúwe kan tí ẹsẹ̀ jìnnà sí àwọn àna oṣù làwọn sìn àwọn àna Muharram tó bá kẹ́ Muharram làwà nígbà tí Muharram di mẹ́rin nígbà wọn sọfẹ́ ká ṣe kíni kágbáwẹ̀ àṣùrọ̀ tí wọ́n sọ wá pé ọ̀la ní tẹ́ẹ̀nì kágbáwẹ̀ àṣùrọ̀ káma jẹ́ àfẹ́ kábàlù sọ̀rí àni nàbí sallallahu alaihi wasallam lamma dakala nàbí sallallahu alaihi wasallam madinata al-munawwara wajada al-ansar aw wajada ahla al-kitab min al-yahudi wan-nasara yasumuna yawma eh, yawma àṣùrọ̀ ànábì bá táwọn ará madina àwọn yahudi madina àtàwọn nasara abẹ wọn gbàgbẹ́ kíni ìjọ àṣùrọ̀ kí wọn ló bí wọn kí ló ṣe wọn ni wọn gbàwẹ̀ ó wá bí wọn kí ló ń tẹ̀sí gbàwẹ̀ wọ́n ní nasumu ashukran lillah àwọn ń gbà láti dúpẹ́ fọlọ́n alẹ́bí ìnájà musa nígbà tí ṣùgbọ́n àwọn kàmá kọ́ọ̀lù ọlọ́run tó la alẹ́bí musa kiri lọ́wọ́ fìràwọ̀ kí lálẹ́bí wa sọ ọ́ ní wa nahnu ahaqqu bi musa ni àwa la lẹ́tọ̀ọ́ sí kíni sábẹ́ musa bìí lọ ayẹ́bí yẹn ń fi ní ilẹ̀ wípé ajẹ́pẹ́ alẹ́bí musa alayhi salam kí ló mú wá o islam sójú wájú islam ni wọ́n ti sọ fáwọn gbàgbà wẹ́rẹ́ pé ẹjẹ tó fọ alákòjú omi náà sọ́ọ́ tẹ̀sán kọ́ra alukóra nìsọ fún abatọ̀ fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwẹ̀ fún anabi wo anabi wa muhammed láti sàlàyé fún alẹ́ omeyi tẹ́lẹ̀ mi kí sunna ló mú wa kílẹ̀ wọ́n yóò yá ayúwa lẹ́bí na amẹ́nu kutiba alaykumu siyam afàwẹ̀ yẹn mo dùgbà wọ́n dodo afàwẹ̀ lọ́rọ̀ yẹn fún yín kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bá a ti ṣe lọ́rọ̀ yẹn lórí àwọn wókìlì lórí àwọn tó ṣáájú lè amẹ́lẹ̀ àmbíyá àmbíyá àsàdàkì àwọn ànábì ọlọ́run tí wọ́n ṣáájú àwọn náà ṣe kiri sọ́ọ̀mù àwọn náà gbàwẹ̀ tó adé wípé gbogbo àwọn àlámọ̀ rí ń bẹnu àwọn òfin ẹ̀sìn àwọn ànábì ọlọ́run tó ṣáájú ẹni bá tẹ̀lé wọn báyẹn kí ló náà ṣe o ń ṣe islam alẹ́ islam bí máa yé bí máa nílẹ̀ àn. nam kama akbala subhanahu wa ta'ala fi ayati kathira anna shara'iya sabiqa gẹ́gbọ́n náà ṣe ṣàlàyé náà àyà tó pọ̀ pé àwọn òfin tó ṣáájú kulluha islam lillah gbogbo wọn tọ́ka lórí kíni o islam fọlọ́n ìyẹn ni ìdúpẹ́jù sẹ́lẹ̀ fún kíni fọlọ́kọ́lá tààlà rọ́bànà tàlẹ́ni tí sọ̀rọ̀ yẹn o ànábì wa wo ànábì wa Ibrahim ó ní rọ́bànà wàjì alná mùsùlùmẹ́yìn nìláka ànábì Ibrahim àtànábì wo àtànábì wa Ismail àwọn méjèèjì ń bẹ lọ́ngbà tí wọ́n mọ kíni táwọn tí wọ́n mọ kàábà àwọn méjèèjì wọn ọlọ́run wàjì alná àwọn náà gẹ́gẹ́ bọ́lọ́wọ́ sí àwọn ní mùsùlùmí gẹ́gẹ́ bó ti sọ àwọn ànábì wo ànábì tó ṣáájú àdúrà wo ànábì wa Yusuf alayhi salam ṣe nígbà tó parí ọ̀rọ̀ àlámà rẹ̀ ó ní rọ́bì ọlọ́run kọ́dí àtẹ̀yìn ta ni mí nàlẹ́ mọ́lẹ̀ ọ ti fún mi nínú kíni nínú ọlá wà á lẹ́mtẹ́ ni mi ta wílẹ̀ àrí ọtún ti wá fi mà mí àwọn ẹ̀wẹ́ nú àwọn àgbọ́yé mà fàáfẹ́ rọ̀ sànà wà ìrẹ́là ayé omi láyé wọn ni tàwọ́fà ní mùsùlùmá wọ́n apá mi ní kí ni o mùsùlùmí kámà káànù sáàdì gíga bí àwọn tó ṣáájú náà àwọn ànábì ọlọ́run kí làwọn náà o mùsùlùmí ni wọn. àtúnwò àyàmì náà ó ní wàhálà ìfọ̀lì yahud ó lẹ́nu yahudi ẹ mùsùlùmí náà fi zamani kí ni musa mùsùlùmí ni wọ́n máa jẹ lásìkò kí ni o lásìkò ànábì musa wáyé sáà ìyẹn ni pé àwọn nígbà tá lẹ́bi musa lọ tán kí làwọn ọmọ àwọn yahudi ṣe wọ́n deviate wọ́n kú olórí lànà tá ànábì wọn ànábì musa fi wọn sí lànàbì sọ pé àwa la lẹ́tọ̀ọ́ sí musa ju ìyẹn ni pé ń tá lẹ́bi musa mú wa làwọn ń ṣe kí ni làwọn ń tẹ̀lé ẹyin tẹ̀lé gbogbo àgẹ́tì àti gẹ́tì ẹ̀rọ àìsàn sìn ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn ànábì musa àtàwọn tó tẹ̀lé ń gbà yẹn àwọn tó gbà fún dáadáa mùsùlùmí ni wọ́n. wọ́n nà sọ́ọ̀rà àwọn nà sọ́ọ̀rà fíìsì ìsàbára ìsà mùsùlùmún mùsùlùmí làwọn náà náà mùsùlùmí kí ni o mùsùlùmí làwọn náà nígbà táwọn ẹbí yìí sáré kí ni ilẹ̀ mo bá fi máa rí pé ọ̀rọ̀ sanabi yìí sáré sàlám tọkọ sọ lórí ìtẹ́ ọ̀rọ̀ lọ́kọ sọ lórí ìtẹ́ ìní abdullah dábàá mi tẹ́ ẹ̀rí kí mi ò ẹ̀rù ọlọ́run kí àtàníyà kìtàb wọ́n fún mi tíra àtàníyà kìtàb wọ́n fún mi ní tíra wọ́n ní wàjà alẹ́ni nàbí yẹn wọ́n wá sí mi ní ànábì wà àwòsàn mi wọ́n wá sàsọ́ọ̀lẹ̀ fún mi wọ́n kì mí lọ bí kí ni ó bí sọ́lá pẹ̀lú kìnnàkìnnù ajẹ́ pé ìsinra ẹ̀sìn rẹ̀ kí ni ó mùsùlùmí ni wọ́n mọ̀ tẹ̀tẹ̀ ní ìní abdullah gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá kí ni wọ́n ṣe o ẹ̀rù ọlọ́run so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàá ìrà ìrà kánú mọ̀tẹ̀bẹ̀yìn rùsùlẹ̀yìn tó máa ń tẹ̀lé àwọn òjíṣẹ́ wọn ìyẹn ní tá a bá rí èèyàn kan tí máa ń tẹ̀lé amẹ́rì yìí sábì sí i tí máa ń tẹ̀lé dáadáa automatic yóò tẹ̀lé tani yóò tẹ̀lé alẹ́ bá Muhammad kí ló dé tó fi tẹ̀lé torí tí yóò tẹ̀lé pẹ̀lú àsọ̀ọ́lẹ̀ tó bá nínú kíni inú Injil kẹgbà lùkọ́ àti sèmú amúra sọ́ọ̀tù sọ́ọ̀ dáadáa lè mi sẹ́ rí òjíṣẹ́ ni mo jẹ́ fún látọ̀dọ̀ ọlọ́run mo sọ díkọ̀ lè máa bẹ́yìn náà bẹ́yìn wọ́n rí kíni wà mo bá ṣe mo wá fún inú ìrù bí rọ̀ṣúlé pẹ̀lú òkìrì òjíṣẹ́ kan mẹ́mbà àdí lẹ́yìn wa tó ṣáájú anábì wa Musa anábì wa Isa alayhi salam gbogbo wọn ni wọ́n prophesize wíwá ayé anábì wa Muhammad wá sí pẹ̀lú ọkọ wà mo bá bí Ahmed. so yẹn ni pé automatic ni ká ní christian kan tó bá bẹ́ẹ̀ ṣẹ̀sìn rẹ̀ dáadáa o kí ló ṣe o yóò tẹ̀lé àrẹ̀bọ̀ Muhammad torí pé wọ́n ti sọ fún pa ànábì kan bọ̀ lẹ́yìn òun gbogbo sẹ́tò mú wa yóò tún wá ṣàlàyé ẹ̀ fún wọn dáadáa jù bẹ́ẹ̀ lọ ẹ̀kejì èyí tó òun lè ṣàlàyé fún ọ tí ò lè yé wọn yóò wá sí kí ni yóò wá ṣàlàyé fún wọn kódà wọ́n júwe ẹ̀ débi bàbá ẹ̀ ìyẹn ló fà sábà wọlé rẹ́là ìrìnàjò táwọn ẹbí rẹ̀ ṣiṣẹ́ àkùnwó àtọ́kù rẹ̀ Abu Talib lámàrà áwù àrọ́ ìbò bùhẹ́ra àfa àpáàdì bùhẹ́ra olúmọ̀ ẹ̀sìn tó rí anábọ̀ Muhammad kílẹ̀ mọ̀ tó rí sí sallallahu alaihi wasallam ráà sí àlámàtì nùbúwa ó rí àpẹẹrẹ kí ni ó ìjọ ànábì ọlọ́run lára ẹ̀ tó ń tẹ àpẹẹrẹ yẹn àwọn àmì yẹn ó ti wà nù tíra àwọn tẹ́lẹ̀ rírí tó rà bẹ́ẹ̀ lórí pé báyìí nínú àbẹ́rẹ́ ìtọ́lóbi àbútọ́lé wọn ni àrà gòlà ọlọ́mọdékùnrin aláwù abù sóní bàbá orúkọ ni kò sí wàlá wọn sọ́nìyà orúkọ ni kìíní kò sí wọn á tún mi ayé mi láti gbọ́dọ̀ yìí ti wá ọ̀ọ́lá mi ń jẹ zira tẹ̀lé àárọ̀ wọn láti kìíní láti orí kùsùlẹ̀ lárúbáwá ibẹ̀ ló ti gbà pàtó torí ó ti wà nù rẹ̀ pé wúlì dàyẹ̀ sí i náà wọ́n bí ní kíni o ní ọmọ òrukàn kàdé wọ́n bí wọ́n bí ní ọmọ so ìyẹn jókòó yẹ pé torí ẹ̀ lẹ́zàlìkà ọ̀ọ́lá lẹ́àmì ì abùtọ́lé ẹ̀ kúlòhù tètè mú sí máa mú kiri o máa mú ọmọ yìí lọ torí pé lílà àbúwò ìlẹ́rìí yàtàrà kọ́bọ̀ o torí àwọn ọ̀tá tí wọ́n ti kíni tí wọ́n máa sọ torí pé Yahudi ti ń wá tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ pé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ìwáyé rẹ̀ ò lè jẹ́ nínú rabanin Isra'il láàrin Yahudi wàlámi Nasara kò ní wá ní ẹ̀wúrẹ́ àti kíni àtàwọn ọ̀sọ́ra àtà kọ́lá kẹsí ìròmìnà lùwìlà náà káàkiri pé ọ̀pọ̀ nú àwọn olùmẹ̀sìn wọ́n sọ fún wa rí pé yẹ̀wúdí ò sàdédé lọ sí Madina torí kíni lè anáwó yẹn tẹ̀síwú na nàbí yẹn xaatim wọ́n retí ànábì wo ànábì gbẹ̀yìn wọ́n wá ti bìlíì gbẹ́dá bá ti wà ní jẹ̀síwá tàlà àrọ̀bíyà yóò ti kíni yóò ti nú àwọn wa so ìtura yẹ kíni tó ń ṣe mistake nìyẹn. ẹlẹ́kejì wọ́n ti mọ̀ wípé wíwáyé ànábọ̀ Muhammad yóò máa bẹ min sùlẹ́ẹ̀lẹ́tìn wà min zurriyati bani Ismail yóò máa bari náà kiri Ismail níbàámu pẹ̀lú àdúrà tani o ànábì Ibrahim alayhi salam wọ́n gbàgbọ́ Rabbana ọlọ́run wà bọ̀ á sí fíìmù rasula bá a gbé dìde láàrin wọn kiri o òjíṣẹ́ níjọ́ tí ń sàdúrà yẹn ní ti yatlu alayhim ayatik tí wọ́n kà kí ni tí wọ́n máa ka àmì rẹ̀ fún wọn. wa yu'allimuhum al-kitaba wal hikma wa yuzakkihim innaka antal azizul hakim. sò yẹn ni pé gbogbo àwọn tọ́ba jẹ́ tọ́wọ́ alásùkò ànábì wa Isa alayhi salam tọ́ba tẹ̀lé tá ànábì Isa sọ̀kìlá ni wọ́n ṣe wọ́n tẹ̀lé ànábì wa Muhammad tó pé mùsùlùmí kí ni wọ́n máa jẹ́ mùsùlùmí. thumma yamut tààrà wọ ọ̀rọ̀ yẹn ipe gbogbo wọn tọ́mátì lè tẹ̀lé òjíṣẹ́ wọn nígbà yẹn àmọ́ tó jíṣẹ́ wọn bá ti lọ tán wàá máa bá àdàlẹ́ bẹ́ẹ̀ sà nígbà tó ti wá gbà náà bí dìde tàlẹ́ ni wọ́n tẹ̀lé o fàlà ìlà àyẹ̀tẹ́bẹ̀ ú ṣẹ̀rì àtànà àyàfi kí wọ́n tẹ̀lé ṣẹ̀rì àtiwá wáyìí tí kristian wọn sọ fáwọn ní májẹ̀mú láéláé àti májẹ̀mú kí ni májẹ̀mú tuntun wọn ò dẹ́lẹ̀ deny ní pé ọlọ́run fáwọn ànábì ọlọ́run kan tó ṣáájú ní kí ni ó ní tíra ọmọ sọ̀rọ̀ abrahamu wọ́n ní kí ni bàbá àgbàgbọ́ káwọn lọ wá kí ló wà nù ìwé abrahamu ìyẹn ni pé àwọn òwe yẹn mọ abrogate ara wọn ó mọ ń para wọn rẹ tó kó mọ fún ànábì ọlọ́run kọ̀ọ̀kan pẹ̀lú ìwé òfin tí ó ṣe kí ni o tí ó ṣe déédéé àsìkò ẹ̀ mo rò pé yẹn ti yé wa sòtò bá rí bẹ́ẹ̀ kọ́ọ̀lá tààlà lójú kọ́lọ̀ ọ̀bàlẹ̀kẹ́ wá fún fún sọ́tà àlẹ́ mọ̀rọ́ọ̀nù ó ní wàmẹ́yẹ tẹ́rì gairal islam ye diina gbogbo ẹni tẹ ẹ bá rí tó bá lẹ tẹ̀lé tó bá lọ wá ẹ̀sìn míì yàtọ̀ sí islam tó mú lẹ́sìn wọn kiri fàlà lánìyẹn lantàbíd ẹvà lányó bẹlẹ mi nìbù wọn ò ní tẹkiri wọn ò ní gbà lọ́wọ́ ẹ wà wúwo fil akhirati min al khasirin tó bá wà padà lọ́tọ̀ ọlọ́njọ́ àlùkìyàmọ̀ yóò wọn bẹ́ẹ̀ nà ní tó sóko ìyẹn ni pé ọlọ́ba lè kí ọlọ́mọdé apàdánù iṣẹ́ wa téèyàn bá wà sí sí à we always said it kì í ṣe pé àbíyàn fi ń bẹnu lu ẹ̀sìn ká àbí gàgbẹ́ fi tó clear nínú bible from a to z rẹ̀ ṣó ti ẹ lè rí kẹ́lìmọ̀ chọ́ọ̀chì bẹ́ẹ̀ gbọ́dọ̀ kiri church talkers of being a what a Christian nínú kiri nínú bible pẹ̀sẹ̀ wá ṣùgbọ́n Quran ẹ̀ bọ̀ bọ́ kiri mùsùlùmí. yá ayé ọlẹ́bí náà àmì nù kókò ní wọ́n òdodo ẹ́ yá ọlẹ́bí náà àmì nù takùlá hapọ̀tukọ̀tì ẹ tẹ̀lé tọ́lọ́ ní ti pàápàá kí ni títẹ̀lé wàlẹ́ àtàmùtúnà ẹ o clear verses wa for the many or the sense of many churches on the heart today ó yẹ ká tí ó máa ṣàlàyé bí church ṣe rí kí ni wọ́n máa ṣe ń bẹ̀ ṣé wàá irú ìjọsìn yẹn irú ìjọsìn wo làbẹ́bí wa wo ànábì tó ṣe ńgbà tá a nínú báyìí pé ànábì kírun a so wọ́n ìsá mi rí àbí tó fẹ́ yọ kúrò lọ tẹ̀ sínú ẹ̀ gbogbo ìjọsìn Islam àti nìkí ni o àti sunna alábọ̀ Muhammad fún ọwọ́ bẹ́ẹ̀ dà àdádálẹ̀ ni kò sí náà fẹ́ àti exhaust tí wọ́n fún wa tábìlẹ̀ kẹ́yà fẹ́ mú tó kún bẹ̀ ṣe káwá àti exhaust rẹ̀ people are not praying àwọn èèyàn kírun bóyá àwọn sọ̀rọ̀ kí ni kẹlẹ́ sí kí ló ń jẹ́ sí náà àwọn èèyàn ṣe kí ni wọ́n kírun máa kẹ́sọ̀rọ̀ tẹ̀lé masajid bọ́pọ̀ masalasi ti pọ̀ tó láwùjọ wa àwọn èèyàn ṣe kí ni tẹ́sí mọ̀ pé àwọn èèyàn kì í kírun láwọn àsìkò kan tí wọ́n bàbá náà bá dé bóyá gbogbo mọ́tà sí máa ń ṣe yóò kún lẹ́yìn rọmọdán kò ní wọ́n lọ. aláàánú mùsùlùmí náà fi rọmọdán ní fakọt ṣé mùsùlùmí ni wá nìkan nígbà tí kìíní tí rọmọdán bá wá tí rọmọdán bá wá sí ń kọ́. so kí la fẹ́ mú bẹ̀ ni pé gbogbo tí wọ́n ń jẹ́sìn ìtẹ̀lé ṣẹ̀ríà ó agbógéètì gbogbo sẹ́tàwà mẹ́bí ọlọ́run tó ti kí ni tí wọ́n mú wa ẹ wàá rí síbi àti inú parẹ́ yẹn náà ó pa apá kan rẹ ni ó fa apá kan lẹ́lẹ̀ kí náà apá kan tó fi lẹ́lẹ̀ kẹ́lìmọ́tò akédàtì tawhid al-usul àwọn tó jẹ́ foundations fundamental nínú Islam ó dé kí ni ó rí mi òun náà ní kí ni ìmọ̀ ọlọ́run ní kí ni lọ́kàn sọ́sìyẹ kí mo ké ìmọ̀ ọlọ́run lọ́kàn àwọn màláíkà ìjọ àlùkìyàmà ẹ̀dùn ẹ̀gbá ìgbé kalẹ̀. kí mo pè é ìmọ̀ ọlọ́run lọ́kan ìjọ kí ni o ìjọ alákèyàmà ìjọ tó wọlé lọ táyé gbé wọn wọlé lọ. gbé wọlé lọ. ìmọ̀ ọlọ́run lọ́kan ìjọ kí ni ìjọ alákèyàmà àwọn màláíkà gbogbo àwọn àlámọ̀rí yẹn òun láìpẹ́ nígbà yẹn Suratul Baqara kí ló wí kí ni amana rasul ẹ́ eh? bima unzila ilayhi min rabbi. a nígbàgbọ́ àwọn òjíṣẹ́ kí ni wọ́n nígbàgbọ́ sọ́lọ́ rasul yẹn adébọ̀ Muhammad bima unzila ilayhi min rabbi yìí pẹ̀lú tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún láti kí ni ó látọ̀dọ̀ ọlọ́run bá gbogbo wa amana billah kí ni ó wa Wakutubi, eh? wa kutubihi eh? wa rusulihi láàánú fárikù bẹ́yìn náà àhàdín min rusuli. awa ah, n'i se yàtọ̀ láàrin kí ni hàbí usul àkèdà indal gbogbo àwọn ànábì ọlọ́run tó lọ ṣáájú gbogbo ni wọ́n gbà wípé ọlọ́run kan ṣoṣo ni ó sọ tírà kalẹ̀ ọjọ́ àlẹ́ kìámà àmàlàríkà ti yé bóni wá bóni yàtọ̀ ti wà ìyàtọ̀ náà ni ibada wa babil furu' báwo làwọn ẹtútùn ẹ̀sìn bó la tó wà ń bẹ̀. lápèjúwe wọn ò sọ fún akẹ́lákà mẹ́rin náà fún anábì wa ayé sàlẹ̀ sàlẹ̀ wọn ò sọ fún alákà mẹ́rin náà fún tani o náà fún anábì a ní ìdẹ̀ kí la ní ìdẹ̀ o ìrun wo ni wọ́n fún tani o anábì wa Muhammad oyè lẹ́ẹ̀fì rí ẹni tó bá tọ̀ kí ni yẹn dáadáa lámà urija bi Rasulillahi sallallahu alaihi wasallam nígbà tó máa nábì lọ síbo tọmọ kí ni wọ́n fún wọn fún nírun mélòó fifty ń wọ́n lọ́dọ̀ ta ni tọ́lọ́dọ̀ anabi musa aleyhi salam anabi musa kini fáwọn àtọ́ ka rọ́bù kí lọ́lọ́run ọba rẹ ti kini kó fún ọ ó ní àtọ́ ni rọ́bì hamsina yẹ hamsina sọlá fi kulli yawmi wa layla bọ́lọ́lọ́ fún mi ní fífì irun lóòjọ́ àti lóru rẹ̀ ó ní ah, àlẹ́wọ̀mọ̀ rẹ̀ ò lè kápá rẹ̀ ó ní àlẹ́wọ̀mọ̀ mi wọ́n fún mi rákà méjì wọ́n ò lè kini wọ́n ò lè kí àlẹ́wọ̀mọ̀ òun sì lágbára jù àlẹ́wọ̀mọ̀ rẹ̀ lọ ìyẹn ni ó ti kú yí wa pé àwa táwa yìí alẹ́ sáwọn tọ̀ àfíìsì tó wọn tó bá mẹ́ni musa ló kọ́ fáàmì ẹ̀ bẹ́ẹ̀ àti kìíní àfíìsì tó wọn èròjọ ẹ̀yìn làwọn bíi fasalu tàṣífà lọ padà sọ́dọ̀ lọ́ọ̀bà rẹ̀ lọ́ọ̀bẹ̀ẹ́ ọdún kìíní o kó sẹ́dẹ̀ fún ẹ bọ́lá ti lọ ìyẹn kìíní alufuru àwọn ṣẹ̀ríà ìdájọ́ ẹ̀dá mú wá bẹ́ẹ̀ ẹ̀rù náà ìdájọ́ kan kì í ṣe gbogbo ẹ̀ azina kila fi fi ṣàráyè sàmà wáhìdà adultery nínú kí ni o nínú gbogbo òfin ẹ̀sìn kila fi ọ̀kan ni kò sí yàtọ̀ rárá àmúmọ́ aráàlú fún wa ọ̀pọ̀lọpọ̀ churches mélòó ilé ìjọsìn mélòó lẹ́yìn pé wọ́n lórí o wọ́n adultery torí pé náà ilé kìlọ̀ rẹ̀ church kí o. torí pé ẹ̀ lè kìlọ̀ adultery láì má ṣe kí ni láì má dẹ́kun láì má gbógun ti àwọn míìsì tí ń gbẹ̀yẹ̀ lọ síbi kí ni o. <laughs> ó yá ẹ bá sọ pé kéèyàn má ṣe sì náà alẹ́gbẹ́ máa sọ fún pé mínísì kẹ̀ẹ́dì tó wọ̀ yìí kí ni wàá ṣẹlẹ̀ sí ṣọ́ọ̀ṣì. so ẹ sọ fún yẹn pé yóò rán sí rí lẹ́lẹ́ ó wá kun lipstíìkì ṣàwọn kékòó lè ṣe kí ni torí pé àwọn méjì yẹn gangan ní gbà pọ̀lọpọ̀ lọ sí ni kí ni o kò ní kọ́ sí rẹ̀ ló bàtà ní kúmà sálù kwalẹ̀ ó sọ̀rọ̀ nípa ìsìn náà bó ló ṣe gbé oníyáyọ oníkiri látẹ́kẹ̀rà bù zina ẹ má súnmọ́ ẹ má súnmọ́ súnmọ́ pé gbogbo step tó lè gbé yẹn lọ sí ìsìn ẹ ṣe kí ni ẹ jìnnà sí so kí ló lè gbé wa the same thing ọtí mímu gbogbo tí ń jófin ẹ̀sìn tó ṣáájú kò ni o kátà sọ pé ó lè dídà so àtàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ni pé èdí ẹ̀ so lítù náà ni òfin tálẹ́bì ṣe kí ni o tó wá mú wá tó yàtọ̀ tí wò fẹ́ gbà wọn ò wá fẹ́ gbà kọ́ torí gbogbo ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fẹ́ ṣe déédéé òfin wọn ohun tí wọn sáfẹ́ gbà lára ẹ̀ ni pé ó ti lè jẹ́ pọ̀ ló ṣe o ló mú wá. sallallahu alayhi wa sallam ìyẹn níbàámu pẹ̀lú àdìsí táwọn sábà ń ka fún àti ka fún alọ́kọ̀ pọ̀lọpọ̀ rẹ̀ pé wàkọ́lá sallallahu alaihi wasallam òṣìṣẹ́ ọlọ́kì àtọ̀lọ́lọ́ kó wọn bá sọ pé walladhi nafsi Muhammadu biyadi ó ní mo fi ẹ̀mí ó ní mo fi ẹ̀mí ẹni tẹ́mi mi Muhammad tó wà lọ́wọ́ rẹ̀ mo fi búra sallallahu alaihi wasallam la yasma'u bi ahadun min hadhihi al-umma èèyàn kan ò ní gbọ́ mi nípa mi nínú àlùmọ́ yìí ó mà wọ́n ló ń sọ yẹn ummatu da'wa torí gbogbo ayé lọ́lọ́run rán kíni lórí ànábì sí lórí àárín ilé ọmọ gbogbo kíni o àlè ọmọ yìí ó wá ní kíni yahudi yẹn wàlá nasọ̀rọ̀ àníyàn kò ní jẹ́ yahudi ni àbíkọ́ jẹ́ kíni kò jẹ́ nasọ̀rọ̀ wàlá summa yamut ó wá kú wàlám yu'minu billahi ursiltu bi kò wá nígbàgbọ́ pẹ̀lú tí wọ́n ti kíni o tí wọ́n fi rán mi illa kana min náà àyàkọ́ jẹ́ kíni kò jẹ́ mọ́ kí ló dàbẹ́ bíbi conclude bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé kí ni ó sọ pé dé tí obìnrin ṣe kí ni o tí obìnrin gbà àyà àti tó bá jẹ́ kí ni tó bá yà alábòsí mo fẹ́ fi mọ̀ bí alábòsí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ tí láti bẹ lọ́wọ́ àwọn èèyàn lónìí tí wọ́n ti tí rẹ̀ dáadáa sóyè wa lámà kúrì à àlà nàjáṣì mẹ́lẹ́kọ̀ habasha nígbà tí wọ́n ka àyà sùràtù ìbẹ̀rẹ̀ súrọ́tù Maria, mọ́lẹ́kọ̀ọ́ abáṣà kí ló Dama dámà àtàyè náà ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí kiri ó dami. Ata dámi àtàkánà kìsìsì wàrúbánà lẹ́yìn náà kánò fi ìjìnlẹ̀ sátìyì àwọn olùmọ̀tíra Injil tó wà lọ́dọ̀ rẹ̀ àwọn gángbà wọ́n dámi lójú lámà sẹ́mi ak. nígbà tí wọ́n gbọ́ òdòdó tí mẹ́rin mú tí mẹ́rin tíra yẹn tí wọ́n bẹ̀rẹ̀ pé ààrà wọlẹ́bí já àbí musa kánà mishkati wahida kama kọ́ọ̀lù pé èyí tẹ́ ẹ̀ka yìí sọ́ọ̀tì mọ́nà ló tẹ́ ẹ̀ka yìí àtẹ̀tẹ́fà nàbí musa àti Isa ó dàbí pinnu àkókò kan náà ló ṣe kíni ló ti wá ìyẹn tó dé wà lójú jìnlẹ̀ tó sì wò lọ́la tí òun ẹ̀kọ́ bẹ́ẹ̀ tẹ̀lé fẹ́ mú kí ló ṣe o kò ní gbọ́rọ̀ Al-Qur'an àbíkó ṣe kíni àbíkó tẹ̀lé torí bí yóò tètè singularity yẹn ó tètè púùlẹ̀ ó ṣe wa singularity yóò tètè púùlẹ̀ ọlọ́run mọ́sá fẹ́ ṣàwọn náà rinlẹ̀ sójú ọ̀nà ọlọ́run. wà iná máa kánà tá a rí yìí hamsu arkan láàdé sàbẹ̀ ní umar marfuwa buni al islam ala hamsu fàdálà àná asáàsù buni alẹ́ i gẹ́rọ amínà amẹ́n ibẹ̀ láti mọ̀ yìí pé orígun ẹ̀sìn tó sọ fún wa yìí wọ́n túmọ̀ yìí pé orígun tí wọ́n mọ àwọn kan yòókù ní lórí lórí ẹ̀ inṣàlá nàìjíríà fi bí adal kọ́dọ̀ àádùn lórí òdiwọ̀n ẹ̀ sáàmìlẹ̀ ọba àdẹ́dà kó jọ kó mọ́fà yọ̀ sí wa kó jẹ́ kí a tún lè pàdé papọ̀ láàyè yìí dìgbà míì tátùmọ̀ ṣe kíni tátùmọ̀ trade nínú àwọn àkéédàtú sọ̀híhà aláfáàmì mọ́nà ajé sálàfẹ́ sọ̀rẹ̀ àdìsọ́kàn tó lálàáfíà lórí báwọn tẹni ìṣáájú tí wọ́n ṣe kíni tí wọ́n gbọ́ yé tó lálàáfíà torí pé àdìsọ́kàn wọn ò lálàáfíà àyàfi ká gbọ́ yé báwọn tàbí kíni wọ́n ṣe gbọ́ yé làkúrò àdìsọ́kàn tọ́ba lọ nígbàgbọ́ bìmí sinmi máa àmì tún bí irú èyí tẹ́yìn sàábẹ́ yìí gbàgbọ́ fàkọ́dé tàdá o àwọn náà bẹ́ẹ̀ ni mọ́nà fàyín tọ́wáláwò gbà fàyín nàmà hùn fi ṣẹ̀kọ́ ajẹ́ pé wọ́n ń bá àlámọ̀rí yẹn sọ̀tà fásitì kìsì ká hùn mọ́ ọ́ ọlọ́ọ̀tì àrígbìn yóò gbàrà tó wọn wà ó wà sẹ́mi àlè tí ọba tó ń gbọ́ ọba tó sì ní mọ̀ nípa ẹni abẹ́ ọlọ́run mọ́ṣáṣọ́ kó tún wá ṣe